واشهد ان محمدا عبده ورسوله اما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba atọ́ra ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ọba ìtẹ̀síwájú ọ̀nà ni yóò tún máa jẹ́ lórí agbárin etí à tí a pè ní al-imanu bil ìnígbàgbọ́ nípa ọjọ́ gbèǹde alùkìyàmù. nínú àwọn ìjókòó tí ó kọjá a ti bá ní sọ nípa tá a bá ń sọ nípa ìgbàgbọ́ nípa ọjọ́ ìyẹn láti nígbàgbọ́ pé a kú àlàyé ti lọ lórí eléyẹn bákan náà a ń láti nígbàgbọ́ pé inú sàárè á wọbẹ ìyà sì ń bẹ nínú sàárè ìkẹ́ ń bẹ ń bẹ fìtínà ń bẹ ń ìkẹ́ ẹ̀bẹ̀ ní kọ́lọ̀ ń jẹ́ kí àwọn òkú wa ó rí oníkọ́lọ̀ ń jẹ́ káwa náà kárí níjókòtò ní lágbára Ọlọ́run ba lára ń tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí lábẹ́ al-iman bil-yawmil akhiri oníká nígbàgbọ́ nípa àwọn àpẹẹrẹ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì léyìí tí ó ṣẹlẹ̀ kó di pé ayé ó parẹ́ kálukì àmà kó níbàámu síbi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe yànnàná rẹ̀ fún wa. àwọn tí a mẹ́nubà níjókòó eléyìí lágbára Ọlọ́run àwọn ó kọ tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọjọ́ gbẹ̀ndé àlùkìyàmà ọjọ́ òòlà yìí ó parẹ́ ǹjẹ́ ìmọ̀ yìí ó ń bẹ lọ́wọ́ ẹnìkankan bí? ọ̀dà báwo làlùkìyàmà ọ̀hún báwo ló ṣe súnmọ́ tàbí báwo ńlọ ṣe jìnnà tó ìgbà náà láwà dẹnu lé ọ̀rọ̀ nípa Mahdi látàrí pé tá bá ń sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àpẹẹrẹ àwọn àmì táàrí tá fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ àlòkíámà ó ti ń dé ilé ayé ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dàn àwọn àpẹẹrẹ àtàwọn àmì yìí oríṣi méjì ò ní wọ́n jẹ́ àwọn kan bẹ tó ṣe wípé sógọrọ òun làwọn àmì àbáwọn àpẹẹrẹ kéékèèké tó ṣe wípé báyìí ọba parẹ́ ntí ọmọ bẹ láàrin àwọn àṣẹlẹ̀ wọn àti káyọ̀ tó parẹ́ yóò jìnà síra wọn díẹ̀. ìkejì àṣírọ́tù sáàtì kubra ńlá wọn àmì àtàwọn àpẹẹrẹ tó ń sàmì pé àlùkìyàmà ọlọ́run ó ti tó ilé ayé yìí ó sì fẹ́ parẹ́. nínú àwọn ìjókòó tí ó ti ré kọjá àti bá ní sọ nípa àwọn àmì àtàwọn àpẹẹrẹ àtàwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké léyìí tó ń túmọ̀ sí pé ayé yìí ti ń ṣetán láti parẹ́ níjókòó tòní lágbára ọlọ́wọ́n bá a máa bára sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe pé nínlá nínlá ni bí kan bá ti ń dé ìkejì ó tẹ̀lé níṣẹ̀ǹtẹ̀lé tilẹ̀ ayé tí ó fi parẹ́ abilọ́wọ́n bá subhanahu wa ta'ala kó jẹ́ ká túbọ̀ tẹ̀ nìkan kan wá kó jẹ́ ọ dára abala alákọ̀ọ́kọ́ asimawu yawmil kiyama látàrí pé ọjọ́ àlùkìyàmà yìí ọjọ́ tó lágbára ni ọlọ́run bá ó nífẹ̀ẹ́ wa ó wá sọ láwọn orúkọ lóríṣiríṣi torí kíni kíni àtìyín kálíbà bẹ̀rù ọjọ́ náà ni kálíbà pàtàkì ọjọ́ náà kálíbà ṣiṣẹ́ rẹ iṣẹ́ rẹ kálíbà ṣeélẹ̀ di ọjọ́ náà ìdí nìtí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti mú orúkọ oríṣi wá fún àlùkìyàmà lára àwọn kọtọ lọ́wọ́ bá sọ nínú alukur'an ó ní asáà sáà ní àkókò péréte nínú suratu Ghafir aya fifty nine níbẹ̀ ọlọ́ni inna sa'ata la'atiyatun la rayba fiha yẹni pé ọjọ́ àlùkìyàmà ọjọ́ tó ṣe wípé ọ ń bọ̀ ní o ọjọ́ ń fẹ́ dé o díẹ̀ báyìí ló kù o kò sí iyèméjì nípa pé ọjọ́ náà yìí ó kò ọjọ́ náà yóò ṣẹlẹ̀ sáànù ọlọ́run tún pè ní yawmal ba'thi yẹn pé ọjọ́ àjínde ọjọ́ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó jí gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ti kú tí ó jìyàn jáde nínú sàárè àtàwọn tí wọ́n ti kú tipẹ́ àtàwọn tí wọ́n ti kú tí wọ́n ti gbogbo ẹ̀dá pátá gbogbo ikú tí yàn bá rí kó ẹ̀ńtọ́ fọwọ́ sùn ẹ̀ńtọ́ fọwọ́ rọrí tẹ̀ jáde láyé ẹ̀ńkúkú ọkọ̀ gbogbo ọ̀nà tí yàn bá gbà tẹ̀ kú tẹ̀ jáde láyé gbogbo ẹ̀dá pátá lọ́lọ́wọ́n bó gbé dìde níbo láti rí eléyìí nínú suratu ar-Rum fifty six ọlọ́wọ́n bá ń sọ níbẹ̀ wípé walaqad labithtum fi kitabillahi ila yawmil ba'thi fahadha yawmul ba'thi eléyìí ńlọ́jọ́ àjíǹde lẹ́yìn ikú ọ̀gọ̀rọ̀ ọjọ́ ńlẹ ti lò lórí ilẹ̀ ayé ńlẹ ti lò nínú sàárè òní ńwá lọ́jọ́ tá a jìn dìde kó nù sàárè yín lára àwọn kọtọ́ làwọn sọ òní yawmaddin ọjọ́ ẹ̀sán ọjọ́ tí ọba subhanahu wa ta'ala tí ó san kọ́ wá lórí iṣẹ́ àtàwọn àwà tó gbélé ayé tó gbéwò nínú ọba tó ní ọjọ́ ní ọjọ́ ìgbéǹde ọlọ́run nìkan ni ó san gbogbo ẹ̀dá lẹ́san lórí níta àgbélé ayé ṣe èyí tó ṣe ní kọ̀kọ̀ èyí tó ṣe ní gbangba gbogbo ẹ̀ pátá lọ́lọ́run bá mọ̀ ọlọ́run wá san kálukú lẹ́san lọ́jọ́ náà ọlọ́run tún pè ní yawmul hasri ọjọ́ àbámà lè tọ́ lágbára púpọ̀ nínú suratu Maryam ọlọ́run ní wa andhirhum yawmal hasra ẹ wá wọn ní ṣọ́ra fọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ọjọ́ tẹ̀dọ̀ ọmọ kábàámà wá wọn níṣọ́ra nípa ọjọ́ náà ọlọ́run tún pè láàyè míì ó ní ad-darul akhirah ilé ìkẹyìn yóò bá ní ayé lọ́jà ọ̀run nílé yẹn ni pé ọjọ́ ògbìn dàlùkìámà ibẹ̀ gan nílé gẹ̀gán gan nílé ilé ayé tá a wà yìí a kàn wá ń bẹ̀ di àsìkò kan ní làwọn Yorùbá fi sọ pé àfọwọ́bà fílẹ̀ onílé ayé àlẹ́ ìbá alẹ́ ilé ayé tó kú tíyàn bá bá èyàn ò lè rí fi ṣe nǹkan kan onílé ayé yìí ńlọ́jà yẹn ni pé ọ̀run gangan onílé nínú ayé alukur'an ọlọ́run ni wàyínà dára àkírọ̀ta lahiyal hayawan laukanu yalamun ọlọ́run ilé ìkẹyìn ìyẹn nínú ọgbà àlùjáde onídẹ̀ra kọ́lọ̀ kọjúkẹ́ni kọ̀ọ̀kan wọ́ọ́wọ́ bẹ́ẹ̀ ibẹ̀ ń gangan nílé ibẹ̀ ń gangan ní tó nítumọ̀ ibẹ̀ lọ́wọ́ bọ́pọ̀lọpọ̀ ẹ̀dá tí wọ́n bá mọ̀ ní. eléyìí arinu suratul ankabut aya sixty four níbẹ̀ nínú àwọn okọ̀ tó lọ́ọ́ bá sọjọ́ àlùkìyàmẹ́ tó sọjọ́ gbéǹde òní yawma tanad yawma tanad ọjọ́ tí gbogbo ẹ̀dá tá a máa lọ́gun ara wa tá a máa pariwo ara wa nínú suratul Ghafir aya thirty two inni akhafu alaykum yawma tanad mọ̀ ń páyà ọjọ́ tí gbogbo ẹ̀dá tápá kan máa ń lọ́gun pé apá kejì ẹ̀ mọ̀ ń páyà ọjọ́ náà lẹ́yìn lórí látàrí ẹ̀rù jẹ̀jẹ̀ ọjọ́ náà ilẹ̀ dá láfi máa nà ń pera wa. Yawmul fasli ọjọ́ ìdájọ́ ọjọ́ tí Ọlọ́run bá subhanahu tí ó gbé ìdájọ́ kálukú kalẹ̀ ká àárẹ̀ lẹ́yìn nínú suratu sọ̀fàt àyà twenty one níbẹ̀ Ọlọ́run ní hadha yawmul alladhi kuntum bihi tukadhibun òun lé ọjọ́ ìdájọ́ ọjọ́ tó ṣe pé nígbà tí wọ́n wí fún yín láyé ẹni rọ́ ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ pè nírọ́ ọjọ́ ni ló ti wá kò báyìí o lẹ́rọ àwọn ọkọ̀ ti ń jẹ́ yawmul jam'in ọjọ́ tó lọ́wọ́ bá tí ó kó gbogbo ẹ̀dájọ́ pátápátá nínú ayé al-Qur'an nínú suratu Shura ayé ẹlẹ́ẹ̀keje wa tundira yawmul jam'in la rayba fihi máa kí àwọn èèyàn nílọ̀ nípa ọjọ́ àkójọ ọjọ́ ìgbìndà àlùkìyàmà kò sí iyèméjì o ọjọ́ yìí ó kọ̀ lára àwọn ọkọ̀ tí ń jẹ́ bákan náà yawmul hisab ọjọ́ ìṣirò ọjọ́ tí kálukú wa tá a wàá rojọ́ níwájú ọlọ́run ba èló ló ń gbà lówó iṣẹ́ òun gba thirty thousand naira lóṣù síbi thirty thousand naira ibẹ̀ ló ti á kọ́ ilé ńlá ibẹ̀ ló ti ra ọkọ̀ ńlá bọ̀gìnì ètò ńlò ó ṣèṣirò rẹ̀ níwájú ọlọ́run lọ́jọ́ wo ló ṣèṣirò rẹ̀ yawmul hisab ọjọ́ ìṣirò nínú suratu Sad aya fifty three ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ pé hadha ma tu'adun li yawmil hisab eléyìí ni àdéhùn tí wọ́n ń ṣe é fún yín nípa ọjọ́ ẹ̀san ọjọ́ ńlọ́wádìlẹ̀ yìí o lára àwọn kọ́ ti ń jẹ́ yawmul wa'id ọjọ́ ìlérí ìyà tọ́lọ̀ ṣe ìlérí pé gbogbo ẹni tó bá kú sórí ẹbọ ẹ̀ ń bá kú lórí ẹ̀sìn tí ò nítumọ̀ ọjọ́ tọ́lọ́wọ́n bá tí ó fi ìyà rẹ̀ jẹ wọ́n ọjọ́ ìlérí ìyà yawmul wa'id ọjọ́ àlùkìyàmà lára àwọn ọkọ̀ tí ń jẹ́nu. nínú suratu Qaf àyà twenty níbẹ̀ ọlọ́run wanufi wa nufikha fi sur dhalika yawmul wa'id wọ́n fa fèrè sínú ìwo ọjọ́ yìí ìgangan lọ́jọ́ ìlérí ìyà èyí tọ́lọ́wọ́n tó ṣe fáwọn kèfèrí àwọn òṣèbọ yawmul khulud ọjọ́ gbére ọjọ́ tó ṣe wípé ọjọ́ kankan ò tún ní wá mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ nínú suratu Qaf bákan náà àyà thirty four ọlọ́run ní udkhuluha bisalam dhalika yawmul khulud ẹ máa wọnú àlùjáde onídẹ̀ra lọ ẹ máa wọbẹ̀ pẹ̀lú àlàáfíà ẹ máa wọbẹ̀ dhalika yawmul khulud ọjọ́ yìí látọjọ́ náà ọjọ́ gbére ni yẹn ní pẹ́ bá ti wà nínú ọgbà àlùjáde onídẹ̀ra kò ní í jáde ńbẹ̀ mọ́ ibẹ̀ ni ó ṣe gbére sí. yaumul khuruj ọjọ́ jáde yẹnni pé ọjọ́ tó ṣe pé àwọn ẹ̀dọ́ máa tú jáde láti inú sàárì wọn lára àwọn okọ̀ tọ́lọ́wọ́n bá sọ ọjọ́ àlùkìyámẹ́nu nínú suratu Qaf aya forty two ọlọ́ni yauma yasma'una sayhata bil haqqi dhalika yaumul khuruj ọjọ́ táwọn ẹ̀dá tí wọ́n gbọ́ ariwo yẹn nígbà tí wọ́n bá fan fèrè pàjìǹde ẹ̀ ń sọ ní ardul níbi tọ́lọ́wọ́n bá tí ó kó gbogbo ẹ̀dá tí ó kó wọn jọ sí dhalika yawmul khuruj ọjọ́ náà ní gbogbo ẹ̀dá òní wọn ó tú jáde nínú sàárè wọn ọlọ́run tún pè ní al-waqi'a ọjọ́ ìṣẹ̀lẹ̀ ńlá tó tóbi nínú suratul waqi'a àyá alákọ̀ọ́kọ́ ọlọ́run ní idha waqa'atil waqi'a nígbà tọ́jú àlùkìyàmà tó bá kó nígbà ìṣẹ̀lẹ̀ nínú suratul Haqa ọlọ́ni al-Haqatu mal-Haqa wa ma adraka mal-Haqa yẹnni pẹ́jọ́ tó ṣe pé àwọn tó lọ́wọ́ bá tó sọ fún wa ọjọ́ tí ó jà sí òdodo òní yawmul Haqa ọjọ́ àlùkìyàmà òní àlọ́jọ́ náà lára àwọn ọkọ̀ tí ń jẹ́ atọ́ọ̀mọ̀tìlì kúbọ̀rọ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ńlá ọjọ́ ìgbẹ́ni 34 ọlọ́ni fa idha ja'ati at-taammatul kubra nígbà tí ìṣẹ̀lẹ̀ ńlá ọjọ́ ìṣẹ̀lẹ̀ ńlá ọ̀hún níjọba wọlé kí ni tí ó ṣẹlẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ ńlá òníyọ́ tẹ̀lé yẹ́wò mọ̀ sọ ọ̀ha ọjọ́ tí ariwo tí ó gba gbogbo etí ẹ̀dá yẹn ni pé nínú suratul Abas aya twenty three ọlọ́run ní fàyídà já àti sọ́ọ̀họ́ nígbà tí igbe ọjọ́ ògbéǹde àlùkìyàmà fèrè tí wọ́n fa tí wọ́n fi jí gbogbo ẹ̀dá nígbà tó bá wọlé wẹ́rẹ́ ọjọ́ àlùkìyàmà náà ní yawmul azifa ọjọ́ tó súnmọ́ nínú suratul najim aya fifty seven azifatil azifa yẹn ni pé ọjọ́ àlùkìyámà ètí à ń sọ fún yín nípa rẹ̀ ọjọ́ náà ti wá súnmọ́ o alikọ́ọ̀rìn à lára àwọn ọkọ̀ tọ́jú àlùkìyámà ti ń jẹ́nu ọjọ́ tó ṣe wípé ẹ̀rù rẹ̀ ẹ̀rù ọjọ́ náà ẹ̀rù jẹjẹ rẹ̀ yóò máa kan gbogbo ẹ̀dá láyà kù kù kù kù báyìí ni nínú suratul kọ́ọ̀rìn à ọlọ́ni alikọ́ọ̀rìn à ìyẹn ọjọ́ ògbéǹde àlùkìyámà láti ìbẹ̀rù rẹ̀ tí ó máa kan gbogbo ẹ̀dá lẹ́yà àwọn ọkọ̀ tọ́lọ́run bá sọ ó tún pọ̀ ewu ni ọ̀wá tó bani lẹ́rù nínú àwọn ọkọ̀ èyí tọ́lọ́run bá subhanahu wa tí ó sọ yìí lẹ́yìn lẹ́yìn abala wà bọ́ sí ni wípé ọjọ́ wo gangan ńlá yóò parẹ́ sílẹ̀ àbí òsínú eléyìí ni tí wò ọ̀rọ̀ nípa ọjọ́ òlàdí ǹjẹ́ ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ikú la ya'lamuhu illallah kò sẹ́ni ẹ̀ka tọ́mọ ọjọ́ náà àfọlọ́mọba subhanahu wa ta'ala níbàámu sí àwọn ẹ̀rí nínú ayé al-Qur'an àtàwọn ẹ̀rí nínú àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ lọ́mọba sallallahu alayhi wa sallam kana yukthiru min dhikri sa'a wa ahwaliya Ànábì a máa sọ púpọ̀ a máa sábà sọ nípa ọjọ́ gbẹ̀ǹde alùkìyàmà àtàwọn ẹ̀rù jẹjẹ inú rẹ̀ àwọn ìwà máa bí léèrè pé ọ̀dà ọjọ́ òtí ẹ̀ lọ́jọ́ ọ̀hún gangan ní pàtàkì jùlọ àwọn ẹ̀dá tí wọn ò gbọ́ náà bá gbọ́ àwọn kẹfìrí àwọn wọn a máa sábà bí ànábì léèrè pé àlòkè àmàlẹ́ tó tiẹ̀ máa ń fi halẹ̀ ẹ̀ máa wáyé níjọ́ gangan òní yóò tún náà ma sọ ni pẹtọ imaari ò lọ́wọ́ mi ọwọ́ lọ́wọ́ ẹnìkan nínú ayé ìyẹn nínú suratu al-A'raf aya one eighty seven ọlọ́run bá ń sọ níbẹ̀ pé yasalunaka ni saati ayyana mursaha fima anta min dhikr fima qul innama ilmuha inda rabbi la yujalliya liwaqtiha illa hu thaqulat fi samawati wal ardi la ta'tikum illa baghtah ọlọ́run nílò jisala muhammad yasalunaka ni saati wọ́n máa béèrè lọ́rọ̀ rẹ̀ pé níjó la yí ọ parẹ́ níjó la lùkìyàmà wọ́n máa béèrè lọ́rọ̀ rẹ̀ ànisàn nípa ọjọ́ ògbìndé àlùkìyàmà àyànà mọ̀rọ̀sá níjó lọ́jọ́ òun gan níjó ni ó tó ó ti ń pariwo ẹ̀ tipẹ́ kọ́l sọ fún wa pé innama ilmuha indallah sọ fún wa pé ìmá rẹ̀ kò sẹ́nìkan kan tó mọ̀ àfọlọ́wọ́ba nìkan ṣoṣo la yujalliha liwaqtiha kọ́sẹ́ni tó lè ṣe àfihàn ọjọ́ náà kọ́sẹ́ni tó lè ní kọjọ́ náà ó kó ìlà hó àfọlọ́wọ́ba nìkan ṣoṣo thakulat fi samawati wal ardi ẹrù jẹjẹ ọjọ́ náà ọlágbára yọ lágbára lórí sámà àtilẹ̀ láta àti ikùn ìlà bàgùtà ọjọ́ yìí ò ní wáyé àfi pé òjijì ò ní yọ wáyé yẹn kọjọ́ gbẹ̀ǹde àlùkìyàmà òjijì òní yóò kan ẹ̀dá ni yóò kà wọ́n kú òjì ni yóò kàn wọ́n kú yasalunaka wọ́n máa béèrè ìbéèrè àbéè dábọ̀ lọ́wọ́ rí ànábì kánàkà hafiyun àníyá bí ìgbà pé wọ́n gan o tiẹ̀ ń sojú kòkòrò láti ma ọjọ́ wo gangan lọ́jọ́ náà ṣe ṣùgbọ́n sọ fún ọ pé kọ́l innama ilmuha inda Allah kò sẹ́ni kankan tó ma ọjọ́ tí ọjọ́ náà tí ó kò ọjọ́ wo ni ó wáyé kò sẹ́ni kankan tó ma o walakinna akthara nasi la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀dá hmm, wọn ò mọ bọ́jọ́ náà bó ṣe ṣe pàtàkì tó tí a bá mà ní dípò mímọ abẹ̀rẹ̀ ọjọ́ wò la yí ọ́ parẹ́ ìgbáradì tó kún onú ìbá kún fún lórí ọjọ́ ìgbéǹde àlùkìyàmà yẹn ni pé àyà yìí ọlọ́run bá ń fún wa nírò níbẹ̀ pé ìmọ̀ ọjọ́ tá yí ọ́ parẹ́ àbí ọjọ́ tí àjíǹde tí ó wọlé kò sẹ́nìkankan tó mọ̀ ọ́ àfọlọ́run bá subhanahu wa ta'ala kò fi máa nẹ́bí rẹ̀ kankan tó jẹ́ òjíṣẹ́ bákan náà kò fi hàn kankan náà màláìka tó jẹ́ ní àsúnmọ́ kódà mọ́lákò jìbìrìl kò mọjọ́ wo ńlá yí Muhammad oná ọmọjọ́ wo la yí sallallahu alayhi wa sallam kódà àwọn anábì ọlọ́run kàrìnkàrìn àwọn olólè azmi kò sẹ́nìkankan nínú wọn tọ́mọjọ́ wo ńlá yí ọ́ tọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ àjẹ́ á gbìyànjú tába ti ń bẹ láàárọ̀ ká máa ṣe ṣiṣẹ́ tí ò ní dọ̀sán pèlèntà sí pé yóò dalẹ̀ tába ń bẹ lálẹ́ ẹjẹ́ á máa wà nígbàradì gbígbà pa àní dọ̀sán gbígbà pẹ́lẹ́ òní má bá wa láyé oníkẹ́sì jẹ́ kí ká máa wù wá látàrí bẹ́ẹ̀ a lè jáwọ́ kó ń àwọn àwà tọ́lọ́wọ́n bá tí ò fẹ́ a lè tẹpẹlẹ máṣe olóore kọ́lọ́n jẹ́ kí àtúbọ̀tán wa kó jọ dára nínú suratul ahzab ọlọ́run tó ṣe àfimúlẹ̀ pé ànímọ̀ ọjọ́ yìí kò sí lọ́wọ́ ẹnìkankan nínú ayé ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gọ́ta ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ pé yasalunaka ni saati qul innama ilmu indallah wa ma yudrika la'alla saata takunu qariba ọlọ́run rojúsálà muhammad àwọn èèyàn ọmọ wa bí ọ léèrè àwọn èèyàn ń bí ọ léèrè wọ́n tún wá bí ọ nípa ọjọ́ wò la ọ parẹ́ níjọ́ làjí ǹdẹ́ ọ ṣẹlẹ̀ lẹ́yìn ikú níjọ́ lọ́wọ́ bó ṣe dájọ́ láàrin àwọn ẹ̀dá sọ fún wọn dáhùn lóhùn pé innama ilmuha inda Allah sọ fún wọn pé màá rè òsì lọ́wọ́ mi ń wọ̀ mọ́ o ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ńlọ́wọ́ o kí ló tiẹ̀ mú ọmọ bóyá ọjọ́ ọ̀gbìnrin àlùkìyàmà ọjọ́ tó ti súnmọ́ pẹ́kípẹ́kí ni yẹn ni pé ìmọ̀ yìí kò sí lọ́wọ́ ẹnìkankan Ọlọ́run ò fi ẹ̀dá kankan lára tó ṣe pé ista'athara Allahu ta'ala bi'ilmihi ọlọ́run nìkan ló dá ìmọ̀ rẹ̀ tó dá mà tí ò fi mọ ẹnìkankan nínú àwọn ẹ̀dá rẹ̀ tí ó dá. ìdí nìtọ́ fi jẹ́ pé mọ́lákù jìbìrín ìgbà tó wá bá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam láwòrán ẹ̀dá nínú hadithi Umar nígbà tí ń bi ànábì léèrè àwọn ìbéèrè ó ní fa akhbirni ànisáà ṣàlàyé fún mi lọ́jọ́ wo ńlá yíyọ́ parẹ́ mo fẹ́ mọ̀ gbogbo àwọn ìbéèrè tí mò ń bi ọ́ léèrè ń lo ti ń dáhùn tún wá sọ eléyìí náà fún mi ànábì wa ń sọ fún pé mal mas'ulu àníyá bí a àlàmà mina sa'ili èmi tó ń bi léèrè nípa tó ń bi mí léèrè ìwọ tó ń bi mí gan lọ́yẹ kó o nímọ̀ ń pa rẹ̀ jù mí lọ nígbà tí wo ti máa ń èmi náà mọ̀ náà nù o mal mas'ulu àníyá bí a àlàmà mina sa'ili ìgbà tí wọ́n Jibril tó ti mọ̀ èmi náà ń wọ̀ mọ́ nù yẹn ni pé malaku Jibril bó ṣe jẹ́ alásùnmọ́ jùlọ nínú àwọn màláíkà lọ́sọ̀dọ̀ Ọlọ́hun Ọba Subhanahu wa Ta'ala tó ń ti bẹ́ẹ̀ náà kò má jò la yọ parẹ́ níje lọ àbí à ń lu yìí náà ni lẹ́nìkan ti sọ̀rọ̀ ó ní ọjọ́ báyìí la yọ parẹ́ o gbogbo àwọn èèyàn dípò káwọn èèyàn kan tiẹ̀ wà lórí pé ẹ̀rù ó máa bà wọ́n ẹni tí ó lọ sílé ọtí ó lọ sílé ọtí ẹlòmíì ta lé rẹ̀ àyèmàkà yìí ọmọ tètè wá lágbára o ẹnu mi gbà mo lè sọ pé ọdún méje sísìn ayé ò lè parẹ́ torí àwọn ẹ̀kọ́ àtàwọn ìlànà ìtọ́nisọ́nà tá a ti rí ni látọ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àpẹẹrẹ ńláńlá àti ìrìn kò tí ì fẹ́ wọlé kẹ́nìkan á sọ pé ayé ó parẹ́ kò rí bẹ́ẹ̀ o yẹn ní pọ́jọ́ òòlù ayé ó parẹ́ kò sẹ́ńtọ́ mọ́ Ànábì Ìsá alayhi salatu wa salam Jésù onú ọ̀mọ́jọ́ láyé ọ̀parẹ́ bó tilẹ̀ pé lára àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tí ó ṣẹlẹ̀ táyé ò fi parẹ́ òun náà ni ìpadàbọ̀ wá sáyé Ànábì Ìsá Jésù alayhi salatu wa salam tó ń ti bẹ́ẹ̀ náà kọ̀mọ́jọ́wò láyé òní yọ parẹ́. nínú hadith èyí imaamu ahmadu ti ọgbà wá àtàfàwà ibn Majah àtàfàwà hakim látọ̀dọ̀ ibn Mas'ud radiyallahu anhu ani nabi sallallahu alayhi wa sallam qaal laqiitu laylata usriya bi ibrahim wa musa wa isa ojúṣe náà bá sallallahu alayhi wa sallam ó ní lóru ọjọ́ tọ́lọ́wọ́n bá tó mú mi rìn látàyé lọ sí sámà lára àwọn nǹkan tí mo rí lóru ọjọ́ náà mo ṣe alábàápàdé anabi ibrahim bẹ́ẹ̀ ni mo pàdé anabi musa bẹ́ẹ̀ ni mo pàdé ẹ̀yìnsá anabi jésù aleyhisalatu wasalam mo pàdé gbogbo wọn. kọ́l fatadakaru amọ̀rọ̀ sáà mo bá wọn lẹ́nu tó ṣe pé wọ́n ń jíròrò wọ́n ń ronú nípa ọjọ́ wo gangan ńlá yìí ó parẹ́ wọ́n ń sọ nípa àlámàrí ọjọ́ tá yìí ó parẹ́ faroddu amrohum ila ibrahim ní bá taari ẹ̀ sọ́dọ̀ anabi ibrahim pétọ́ ìrẹ́ bàbá àgbàgbọ́ ìrẹ́ anabi ọlọ́run anabi ibrahim aleyhi salatu wa salam ńjọ́ la yìí ó parẹ́ ó wá láìlímà líbìá èmi ò ní mà nípa eléyìí o farodo farodo lè amúrò ìlà musa ìbéèrè tẹ bí mi o ẹ dá padà sódà anabi musa ó ṣeé ṣe kóun ó ní mà nípa rẹ̀ anabi musa bá dáhùn lóhùn pé láìlímà líbìá ń wọ ọmọjọ́ o làyè ọ̀parẹ́ o farodo lè amúrò ìlà Ìsá wọ́n tún wá darí ọ̀rọ̀ padà sọ́dọ̀ jésù aleyhi salatu wa salam fakọ́ọ́lù amma wajibatuha fala ya'lamu ahadun illallahu dhalika níjọ́lọ́jọ́ wọn jẹ́ gangan kò sẹ́ni kankan tó máa àfọlọ́wọn ọba subhanahu wa ta'ala nìkan ajẹ́ pé àwùlá ulul azmi minar rusul àwọn tí a ga jùlọ nípò nínú àwọn ẹ̀dá nínú àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ àwọn márààrún wọn ò mọ́ famin babi àwùlá man huwa dúnà ajẹ́ pé àwọn ẹ̀dá yòókù náà ìmọ̀ ọjọ́ gbẹ̀ǹdà àlùkìyàmà kò sí lọ́wọ́ ẹnì kankan nínú wa. imam muslim ọlọ́mbanike wọ́n gba àdéhìí kan wá látọ̀dọ̀ jabir ọmọ abdullah ọlọ́mbanijọ́nu sí i. òní sàmẹ́yìntì nàbíyà sallallahu alayhi wa sallam yakulu qabla yamuta bi shahrin olóńfi ti ara àwọn gbọ́ lẹ́nu òjíṣẹ́ lọ́wọ́n sallallahu alayhi wa sallam ti ń sọ fún wa lóko bí oṣù kan tí anisa ẹ̀ ń nípa ọjọ́ wo la yọ parẹ́ wàyí nàmà ilmuha indallah ìmọ̀ tí ìmọ̀ ilẹ̀ ń bimi léèrè ìmọ̀ ọjọ́ náà ọwọ́ ọlọ́run bá nìkan lọ́wọ́ kò sẹ́ńtọ́ mọ́ o wà á aqsama billahi anábì wà fọlọ́run bá búra pé ṣùgbọ́n tí mo kà mọ́tọ́ dání lójú ni pé má àlálẹ́ ardi min nafsin manfusatin táàtì àlẹ́yà mi àtúnṣánà ṣùgbọ́n àtàjọ ń bẹ tàjọ ń sẹ̀mí yìí ìgbà kò sẹ́ni ẹ̀ka tí ó ṣẹ́kù mọ́ lórílẹ̀ nínú wa yẹn ni pé hadithi yìí òun náà ń ṣe àfimúlẹ̀ pé kò sẹ́ni kankan tó mọ ọjọ́ wo ńlá yìí parẹ́ malako jibril àní ọ̀mọ́ olólè azimi mina rosole àwọn náà ọ̀mọ́ àtẹ́kọ̀ gbogbo ẹ̀dá yòókù náà kò sẹ́ni tó mọ pàtó ọjọ́ wo gangan ńlá yìí parẹ́ ẹ̀ bá wa ń pinnu àbótiẹ̀ ń lérò pé òun tiẹ̀ ní màá nípa rẹ̀ onírọ́ pátápátá ńlọnítọ̀hún ńlọjẹ́ kò sẹ́ni tọ́mọjọ́ wò ńlá yìí ọ̀ parẹ́ làwọn Yorùbá gàgà fi sọ pé ẹ̀ mọjọ́ wò ńlọmọjọ́ kú yẹn ni pé ń tọ́mọ̀ pé ọjọ́ báyìí lọ́jọ́ yá irú ẹni báwọn ó súnmọ́ kọ́ ma ọjọ́ wo ńlẹ̀dọ́ jáde láyé bá a sì mọ ọjọ́ wo lẹ́nìkọ̀ọ̀kan wa ńlá jáde láyé bẹ́ẹ̀ náà la máa ọjọ́ wo ní ìgbésí ayé yìí òní yọ̀ tán níjọ́ wo ńlá lùkìámà òní yóò wọlé kò sẹ́dá kankan tó nímọ̀ nípa eléyìí o ọlọ́run bá kò fi ìmọ̀ kò fi mọ̀ ẹnì kankan tọ́yì tábàtì àgbà wípé kò sẹ́ni tó mọ̀ ọjọ́ wo la yọ parẹ́ ìdá míì tí ó wà á tẹ̀lé ni pé ọ̀dà sí yóò sùn má ni àbútí ẹ̀ jìnnà ìyẹn àsìkò tílé ayé yìí tí ìyọ́ parẹ́ tábàwọnú àwọn àyà lónìí rànran nínú alukurani alápàlẹ́ táwọn náà hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam a rí àwọn ẹ̀rí tí ń ṣe àfimúlẹ̀ pé ọjọ́ àlùkìyàmà kò sẹ́ńtọ́ mọ̀ ń tòótọ́ o ṣùgbọ́n bíntín báyìí ló kù tá yóò fi parẹ́ tálùkìyàmà tí yóò fi tó. nínú ayé alukur'an nínú suratul anbiya ayé ẹlẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ pé iqtaraba linnasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ọlọ́run ní àwọn ọmọ ẹ̀dá ènìyàn àsìkò tọ́lọ́run ọba tí ó gbìn àdìdẹ tí wọ́n ó ṣèṣirò sẹ́ níwájú ọlọ́run ọba àsìkò náà ti súnmọ́ wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn sì nígbàradì wọn múra lẹ̀ kò síṣẹ́ rí kankan lọ́wọ́ wọn wa hum fi ghaflatin mu'ridun nínú ìfọnúfọ́ra òní àwà ò lẹ́ni tó ta kété lẹ́ni tó gún rí kò ń bi ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú Suratul Ahzab aya sixty three wàmà yòdìrí kàlà àlà sáàtà takùnù kọ̀rìbà kí ló mọ̀ ọmọ bóyá ojú ẹ̀sán ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà bóyá ọjọ́ tó súnmọ́ ayé pẹ́kípẹ́kí ni níta fẹ́ fàyọ nínú ìjókòó yìí ni wípé ọjọ́ ọ̀la yóò parẹ́ kò sẹ́ni tọ́ mọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ó súnmọ́ wa o ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń lójú tiyín ń ló ti jìnnà ṣùgbọ́n lọ́dọ̀ òun ọlọ́run bá ọjọ́ yìí ọjọ́ tó súnmọ́ ni níjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run bá a tẹ̀síwájú lórí abala yìí bákan náà wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah